ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé lọ fún ọ̀rọ̀ ọlọ́run a ó kà látinú ìwé Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹrin tó kà báyìí wípé ẹ̀yin ọmọdé ti ọlọ́run ni yín ẹ ti ṣẹ́gun ẹ̀mí alátakò kristi nítorí pé ẹni tí ó wà nínú yín tóbi ju ẹnu tí ó wà nínú ayé lọ. dáfídì ò tilẹ̀ mọ ìdí tí arákùnrin bàbá rẹ̀ fi jẹ́ ẹni tí ó máa ń bínú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá tirẹ̀ gan pẹ̀lú ní ìṣòro kan náà. arákùnrin bàbá dáfídì yìí tilẹ̀ ti lé gbogbo àwọn ará ilé rẹ̀ jáde sí ìta ní ọjọ́ kan rí nítorí wípé wọn ò jẹ́ kí ó gbọ́ ìròyìn àṣálẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. dáfídì pẹ̀lú tilẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rò wípé òun náà yóò ní ìṣòro kan náà nítorí ó tilẹ̀ tiẹ̀ ti gbọ́ wípé ẹni tí ó jẹ́ bàbá tí ó bí bàbá ti tiẹ̀ gangan tilẹ̀ fi ìbínú lu ìyàwó rẹ̀ pa ní ọjọ́ kan. ó ti kà nínú bíbélì wípé ìbínú wà ní òókan àyà aṣiwèrè ó sì ti pinnu wípé ní ilé ayé kan tí òun wà yìí òun kò ní jẹ́ aṣiwèrè ó fẹ́ láti kúrò nínú àléébù àti àìlera ìdílé tí ó ti jáde wá. Dáfídì ṣe ìpinnu láti gbàdúrà lórí ìṣòro yìí nítorí ó tilẹ̀ tiẹ̀ ti di ohun tí ó kún ní ọkàn ní ìrọ̀lẹ́ ọjọ́ kan níbi tí ó ti ń wo awóhùnmáwòrán ó gbọ́ oníwàásù kan tí ó ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé ó ti di aṣẹ́gun lórí àwọn ènìyàn wọ̀nyí nítorí wípé ẹ̀mí ọlọ́run tó ń gbé inú rẹ̀ gíga ni ju ẹ̀mí tí ó ń gbé inú ayé lọ. ó tilẹ̀ dàbí ẹni wípé kò gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí rí àti bí ẹni wípé kò rí wọn rí nínú bíbélì. nísinsìnyí ó wá mọ̀ wípé ti ọlọ́run ni òun bẹ́ẹ̀ ó sì gbàgbọ́ wípé ti ọlọ́run ni òun jẹ́ eléyìí wá sọ di aṣẹ́gun lórí gbogbo ohun tí ó jẹ́ òté ti ìdílé àti ti ìrandíran ó ní ìtúsílẹ̀ pípé láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀nà tí ó dájú jùlọ láti rí ìtúsílẹ̀ tí ó wà láéláé gbà ó ní èyí tí ó wá nípa òtítọ́ inú ọ̀rọ̀ Ọlọ́run nípa eléyìí tí ọ̀rọ̀ Ọlọ́run ń di òtítọ́ àti ohun tí ó dájú sí ènìyàn Jésù sọ wípé. So ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira nínú ìwé johannu orí kẹjọ ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n bí ẹ ṣe ń lọ sí inú ayé lónìí ẹ lọ fún ọ̀rọ̀ ọlọ́run ohunkóhun tí ìdojúkọ náà lè jẹ́ ẹ máa rántí wípé ìdáhùn wà nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún òní yìí béèrè lọ́wọ́ ọlọ́run láti kún ọ fún ìwàláàyè rẹ̀ kí ó sì mú kí ọ̀rọ̀ rẹ̀ kí ó di ìyè fún ọ. àmín. ìwé kejì pọ́ọ̀lù sí àwọn ará kọ́ríńtì kọ́ríńtì kejì orí kìíní. èmi pọ́ọ̀lù àpẹ́sítẹ́lì kristi jésù nípasẹ̀ ìfẹ́ ọlọ́run àti tímótì arákùnrin wa ni à ń kọ ìwé yìí sí ìjọ Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì àti sí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní Àkáyà. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín. A lọ́wọ́ Ọlọ́run bàbá Olúwa wa Jésù Kristi bàbá aláàánú àti Ọlọ́run orísun ìtùnú ẹni tí ó ń fún wa ní ìwúrí nínú gbogbo ìpọ́njú tí à ń rí kí àwa náà lè fi ìwúrí fún àwọn tí ó wà nínú oríṣiríṣi ìpọ́njú nípa ìwúrí tí àwa fúnra wa ti ní láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí gẹ́gẹ́ bí a ti ní ìpín nínú ọ̀pọ̀lọpọ̀ ìyà Kristi, bẹ́ẹ̀ náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípasẹ̀ Kristi. Ṣùgbọ́n bí a bá wà nínú ìpọ́njú, fún ìwúrí àti ìgbàlá yín ni. Bí a bá ní ìwúrí, ẹ̀yin náà yóò ní ìwúrí. Ìwúrí yìí yóò sì kọ́ ní sùúrù nígbà tí ẹ bá ń jẹ irú ìyà tí àwa náà ń jẹ ìrètí wa lórí yín sì ti fẹsẹ̀ múlẹ̀ nítorí tí a mọ̀ pé bí a ti jọ ń jẹ irú ìyà kan náà bẹ́ẹ̀ náà ni a jọ ní irú ìwúrí kan náà. ẹ̀yin ará a kò fẹ́ kí ẹ ṣe aláìmọ̀ nípa ìpọ́njú tí ó tayọ agbára wa tí a ní ní Éṣíà ìdààmú náà wọ̀ wá lọ́rùn tó bẹ́ẹ̀ tí ẹ̀mí wa fi fẹ́rẹ̀ bọ́ a ṣe bí wọ́n ti dá wa lẹ́bi ikú ni. kí a má bàa gbẹ́kẹ̀lé ara wa bí kò sí ọlọ́run ni ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ nítorí ọlọ́run ní jí òkú dìde ọlọ́run ni ó yọ wá nínú ewu ńlá náà òun ni yóò sì máa yọ wá òun ni a ní ìrètí nínú rẹ̀ yóò sì tún máa yọ wá bí ẹ bá ń fi àdúrà yín ràn wá lọ́wọ́ nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò sọ sọpẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ oore tí ọlọ́run ṣe fún wa. nǹkan kan wà tí a lè fi ṣe ìgbéraga èrè ọkàn wa sì jẹ́rìí sí i pé pẹ̀lú ọkàn kan àti inú kan níwájú Ọlọ́run ni a fi ń bá gbogbo ènìyàn lò pàápàá jùlọ ẹ̀yin gan kì í ṣe ọgbọ́n ènìyàn bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run kò sí ohunkóhun tí a kọ sí yín tí ẹ kò lè kà kí ó yé yín mo sì ní ìrètí pé yóò yé yín jalẹ̀ gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ẹ kò ì tí ì mọ̀ wá dáradára. Dára. ẹ ó rí i pé a ó jẹ́ ohun ìṣògo fún yín gẹ́gẹ́ bí ẹ̀yin náà yóò ti jẹ́ fún wa ní ọjọ́ tí olúwa wa jésù bá dé nítorí ó dá mi lójú bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kọ́kọ́ wá sọ́dọ̀ yín kí ayọ̀ yín lè di ìlọ́po méjì ǹbá gba ọ̀dọ̀ yín lọ sí macedonia ǹbá sì tún gba ọ̀dọ̀ yín lábọ̀ ǹbá wá ṣe ètò láti wá ìrànlọ́wọ́ fún ìrìn àjò mi sí judea ohun tí mo ní lọ́kàn nìyí ǹjẹ́ kò ní ìdí tí mo fi yí ètò yí padà àbí ẹ rò pé nígbà tí mo ń ṣe ètò mo ń ṣe é bí ẹni tí kò ṣeé gbẹ́kẹ̀lé ni tí ó fi jẹ́ pé ẹnu kan náà tí mo fi pé bẹ́ẹ̀ ni ni n ó tún fi pé bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe é gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wa pẹ̀lú yín ti kúrò ní bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ nítorí Jésù Kristi ọmọ Ọlọ́run tí èmi sílífánù àti tímótì ń wàásù rẹ̀ fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ní tirẹ̀ nítorí gbogbo ìlérí ọlọ́run di bẹ́ẹ̀ ni nínú rẹ̀ ìdí tí a fi ń ṣe àmì ní orúkọ rẹ̀ nìyí nígbà tí a bá ń fi ògo fún ọlọ́run. ọlọ́run ni ó fún àwa àti ẹ̀yin ní ìdánilójú pé a wà nínú kristi òun ni ó ti fi òróró yàn wá ó ti fi èdìdì rẹ̀ sí wa lára ó tún fi ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe onídùúró sí ọkàn wa gẹ́gẹ́ bí ẹ̀rí ohun tí yóò tó fún wa. mo fi ọlọ́run jẹ́rìí ohun tí n ó sọ yìí mo sì fi ẹ̀mí mi búra ìdí tí n kò fi wá sí kọ́rìntì mọ́ ni pé n kò fẹ́ yọ yín lẹ́nu kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi agbára ti ìgbàgbọ́ bọ̀ yín lọ́rùn ni nítorí ẹ ti fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ ṣùgbọ́n a jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín ni kí ẹ lè ní ayọ̀. kọrịntị keji, orí keji. nítorí náà mo pinnu pé n kò tún fẹ́ kí wíwá tí mo bá wá sọ́dọ̀ yín jẹ́ ti ìbànújẹ́ mọ́. bí mo bá bà yín nínú jẹ́ ta ni yóò mú inú mi dùn bí kò bá ṣe ẹ̀yin kan náà tí mo bà nínú jẹ́. ìdí tí mo fi kọ ìwé tí mo kọ sí yín nìyí nítorí n kò fẹ́ wá kí n tún ní ìbànújẹ́ láti ọ̀dọ̀ ẹ̀yin tí ó yẹ kí ẹ fún mi láyọ̀. ó dá mi lójú pé bí mo bá ń yọ̀ inú gbogbo yín ni yóò máa dùn nítorí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú àti ọkàn wíwo ni mo fi kọ ọ́ kì í ṣe pé kí ó lè bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ìfẹ́ tí mo ní sí yín pọ̀ púpọ̀ ní ti ẹni tí ó dá ìbànújẹ́ yìí sílẹ̀ èmi kọ́ ni ó bà nínú jẹ́ rárá láì tan ọ̀rọ̀ náà lọ títí bí ó ti wù kí ó mọ gbogbo yín ni ó bà nínú jẹ́ ìyà tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti fi jẹ irú ẹni bẹ́ẹ̀ ti tó kí ẹ wá dáríjì í kí ẹ fún un ní ìwúrí bí ìbànújẹ́ bá tún pọ̀ lápọ̀jù kí ó má bàa wo irú ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀ mo bẹ̀ pé kí ẹ jẹ́ kí ó mọ̀ pé ẹ fẹ́ràn òun ìdí tí mo fi kọ ìwé sí yín ni láti fi dán yín wò kí n lè mọ̀ bí ẹ bá ń gbọ́ràn sí mi lẹ́nu nínú ohun gbogbo bí ẹ bá dáríjì ẹnikẹ́ni èmi náà dáríjì nítorí tí mo bá ti dáríjì ènìyàn bí nǹkan kan bá fi ìgbà kan wà tí mo fi ní láti dáríjì ẹnikẹ́ni mo ṣe é nítorí tiyín níwájú Kristi nítorí a kò gbọdọ̀ gba èṣù láàyè láti lò wá. nítorí a kò ṣàìmọ̀ ète rẹ̀. nígbà tí mo dé Troasi láti wàásù ìhìnrere Kristi Olúwa ṣínà fún mi láti ṣiṣẹ́ ṣùgbọ́n ọkàn mi kò balẹ̀ nígbà tí n kò rí títù arákùnrin mi níbẹ̀ mo bá dágbére fún àwọn ènìyàn níbẹ̀ mo lọ sí Macedonia. ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run tí ó jẹ́ kí a lè wà nínú àjọyọ̀ ṣẹ́gun tí Kristi ṣẹ́gun nígbà gbogbo Ọlọ́run náà ni ó tún mú kí ìmọ̀ rẹ̀ tí ń jáde láti ara wa máa gba gbogbo ilẹ̀ káàkiri bí òòrùn dídùn níbi gbogbo nítorí àwa ni òórùn dídùn tí Kristi fi rúbọ sí Ọlọ́run lọ́dọ̀ àwọn tí à ń gbàlà àti àwọn tí ń ṣègbé fún àwọn tí ń ṣègbé a dàbí òórùn tí ń pani ṣùgbọ́n fún àwọn tí à ń gbàlà a dàbí òórùn dídùn tí ó ń fún wọn ní ìyè ta ló tó ṣe irú iṣẹ́ yìí nítorí àwa kì í ṣe àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ nítorí èrè tí wọ́n ò rí jẹ níbẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ṣùgbọ́n à ń wàásù pẹ̀lú ọkàn kan bí ènìyàn Kristi àti gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán níṣẹ́ tí ó ń ṣiṣẹ́ níwájú Ọlọ́run kọ́ríntì kejì orí kẹta. ṣé a ó ṣẹ̀ṣẹ̀ tó ń bẹ̀rẹ̀ láti máa ṣe àpèjúwe ara wa ni? àbí a nílò láti mú ìwé ẹ̀rí tọ̀yìn wá tí yóò sọ irú ẹni tí a jẹ́ fún yín? tàbí kí a gbà á lọ láti ọ̀dọ̀ yín? ẹ̀yin alára ni ìwé wa tí a ti kọ sí ọkàn wa. gbogbo ènìyàn ni wọ́n mọ ìwé yìí tí wọ́n sì ń kà á. ó hàn gbangba pé ẹ̀yin ni ìwé tí Kristi kọ tí ó fi rán wa kì í ṣe irú èyí tí wọ́n fi yíǹkì kọ ẹ̀mí ọlọ́run alààyè ni wọ́n fi kọ kì í ṣe èyí tí wọ́n kọ sí orí òkúta ọkàn ènìyàn ni wọ́n kọ ọ́ sí. a lè sọ èyí nítorí a ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run nípa kristi kì í ṣe pé a ní agbára tó nínú ara wa tàbí pé a ti lè ṣe nǹkan kan fúnra wa ṣùgbọ́n láti ọ̀dọ̀ ọlọ́run ni a ti ní gbogbo nǹkan ní ànító ọlọ́run ni ó mú kí a lè jẹ́ ìránṣẹ́ ti májẹ̀mú tuntun tí kìí ṣe ti òfin tí a kọ bí kò ṣe ti ẹ̀mí nítorí ikú ni òfin tí a kọ sílẹ̀ mú wá ṣùgbọ́n májẹ̀mú ti ẹ̀mí ń sọ ènìyàn di alààyè. bí òfin tí a kọ sí ara òkúta tí ó jẹ́ ìránṣẹ́ ikú bá wá pẹ̀lú ògo tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì kò lè síjú wo Mósè nítorí ìmọ́lẹ̀ tí ń tàn ní ojú rẹ̀ fún àkókò díẹ̀ báwo ni ìránṣẹ́ ti ẹ̀mí yóò ti lógo tó bí iṣẹ́ tí à ń torí rẹ̀ dá wa lẹ́bi bá lógo báwo ni iṣẹ́ tí à ń torí rẹ̀ dá wa láre yóò ti lógo tó àní ohun tí ó ti lógo tẹ́lẹ̀ kò tún lógo mọ́ nítorí ohun mìíràn tí ògo tirẹ̀ ta á yọ nítorí bí ohun tí yóò padà di asán bá lógo mélòó mélòó ni ti ohun tí yóò wà títí láéláé. nítorí náà níwọ̀n ìgbà tí a ní irú ìrètí yìí à ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀ a kò dàbí Mósè tí ó fi aṣọ bojú rẹ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì má bàa rí ògo ojú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ògo tí í ṣá ni ṣùgbọ́n ọkàn wọn ti le nítorí títí di ọjọ́ òní aṣọ náà ni ó ń bo ọkàn wọn nígbà tí wọ́n bá ń ka ìwé májẹ̀mú àtijọ́ wọn kò mú aṣọ náà kúrò nítorí nípasẹ̀ Kristi ni májẹ̀mú àtijọ́ fi di asán ṣùgbọ́n títí di ọjọ́ òní nígbàkúùgbà tí wọ́n bá ń ka òfin Mósè aṣọ a máa bo ọkàn wọn gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ nípa Mósè nígbàkúùgbà tí ó bá yí padà sí olúwa a mú aṣọ kúrò lójú. ǹjẹ́ olúwa tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ẹ̀mí mímọ́ níbikíbi tí ẹ̀mí olúwa bá wà òmìnira wà níbẹ̀ kò sí aṣọ tí ó bò wá lójú ojú gbogbo wa ń fi ògo olúwa hàn bí ìgbà tí ènìyàn ń wo ojú rẹ̀ nínú dígí à ń pa wá dà sí ògo mìíràn tí ó tayọ ti àkọ́kọ́ èyí jẹ́ iṣẹ́ olúwa tí í ṣe ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244